So I'm live. Yes. ọmọ yorùbá ò mọ kí yín lọ́mọdé lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò mo kí gbogbo yín ẹ̀kú dédé àsìkò yìí o ẹ̀kú kó lè dáa o ẹ̀kú kó má bàjẹ́ o ọmọlúkà yín rèé mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé wàràwàrà bí èjì ìyálẹ̀ ta mo kí gbogbo yín pátápátá ẹ̀kú dédé àsìkò yìí ọmọlúkà ni mò ń jẹ́ ooo <laughs> ẹ gbọ́ kékeré yìí náà máa já bẹ́ẹ̀ láì torí kì í kan pàtó ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ẹni máa mú gàrí mi. ẹ bá mi bá àgbà ìyá léèrè o ẹ bá mi bá àwọn ìka léèrè. ayé ìbàjẹ́ ṣe bí tó. gègègègègègègè ẹ pín máa ṣe ẹ. àlàyé ẹni mo bàlú jẹ́ èmi àròjọ yìí ò fáwọn ọmọ òdòdó wa o. bẹ́ẹ̀ni ẹ̀yin afẹ́fẹ́ sọ́ra ẹ̀yin ọ̀daràn mọ́ràn. gbọ́ nǹkan tó rí yẹn sọ ni ó ní ẹni tó bá purọ́ làlàyé ń fẹ́ ẹni bá ń ṣòtítọ́ aráyé máa ń kórìíra wọn ni ẹ délẹ̀. àyẹ̀kọ̀ hmm. kúrò. òtítọ́ kúrò. <laughs> yeah that would be all thank you bàbá wa Hubert Gunde ó ní bóni rẹ̀ ṣe bá lóun òfin gbámọ́ èyí tó ti filẹ̀ nǹkan kó lè parun láéláé èyí tí bàbá wa Hubert Gunde tán ti kọ sílẹ̀ òun láṣẹ ń rí lò ó pọ̀ lóríṣiríṣi ọ̀tá alábọ̀dé ẹ parẹ́ láéláé àfọmọ́niṣe ni àfàìmọ́niṣe ni àṣe ni bá ní dàrú ẹ mọ̀tì jákulẹ̀ o láńlá ìfọ̀tà pé o ire ń wọlé mi ire ire ti wọ̀ ó ti dé sọ́dọ̀ tèmi ọ̀ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ o ọ̀ṣàràṣàrà o oríṣi pẹ̀lẹ́ ẹlẹ́dàá mi o gbé ire kò mí o lọ́nà o tàbí òtítọ́ ni yóò gbẹ̀yìn ayé òtítọ́ ni yóò gbẹ̀yìn lọ́run òtítọ́ àtọ́wà ògòkè àgbà ọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn wọ̀nyẹn ti ṣiṣẹ́ yẹn sílẹ̀ kí la fẹ́ sọ lẹ́yìn ìwọ fúnra rẹ̀ ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ tó pera ẹ lọ́mọ Yorùbá kí la fẹ́ sọ lẹ́yìn yẹn kí la fẹ́ sọ lẹ́yìn tiẹ̀ mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí Ọmọlúkà ni mò ń jẹ́ fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí for the first time ẹ̀yin ọmọ Yorùbá ni mo wá bá sọ̀rọ̀ lénìí lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí mo ṣe ń dé ẹ̀yin tẹ́ ẹ̀ ń dúró tẹ́ ẹ̀ ń wò ètò mi ní gbogbo ìgbà mo appreciate yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ ẹ̀ fi mí lẹ̀ tẹ́ ẹ̀ sọ pé kí ni díọ̀ tí ẹ fẹ́ sọ ẹ ṣáà ń gbọ́ mo appreciate yín táwa bá dẹ̀ ti ń rí láàmú mu wá fún yín we are here to give you a genuine and fantastic information tó bá tó wà lọ́wọ́ ẹ wá máa bá mi pín ẹ̀yin tẹ́ ń wò mí ní facebook ẹ máa pín àráyè jáde ní tiktok lẹ́ni ẹ̀yin tẹ́ ń wò mí ní facebook ẹ pín ẹ̀yin tẹ́ ń wò mí ní youtube ẹ pín ẹ make sure pé ẹ bá mi ṣí ẹ dáadáa ẹ jẹ́ kó rìn kó débi tó yẹ kó dé kẹ́dẹ̀ máa láìkí ẹ̀ ṣé àmọ́ pé màmá yín eléyìn ajá kí ló lóun jẹ́ queen bee ó ti gbé fídíò síta ó ti ní ká máa drop gbogbo péjì wa ká máa ráyè sọ̀rọ̀ mọ́ ká máa gbọ́ wa mọ́. <laughs> tí ẹ bá lẹ́ dínà ń bì kan ọba tó mómi jáde láti inú àpáta ó mọ bá tún ṣe lànà ọba olùlànà lọ́lọ́run àwa á máa dún torí kò sí ẹni tó lè pohùn mágogo lẹ́nu èmi ọmọ kò sí ẹni tó lè pohùn mágogo mi lẹ́nu kángo kángo lohùn agogo idẹ kángẹ kángẹ là ń gbóhùn àjà kò sí ẹni tó lè powò mọ́ mi lẹ́nu màá máa sọ ni ìmọ̀ sọ ni ẹ jẹ́ máa rí kọ́mẹ̀ntì yẹn máa fún mi ní kọ́mẹ̀ntì yẹn máa pín bó tiẹ̀ jẹ́ ìbùkún ní fún orílẹ̀-èdè yorùbá máa kọ́ torí tẹ́ ẹ bá wo bí nǹkan ṣe lọ ẹ rí i pé ọlọ́run fúnra ẹ ti ń sún wa dé ibi tá a ti máa gba orílẹ̀-èdè wa kò sí tó máa yẹ yorùbá máa dúró tẹ́ ẹ bá wò mí sùnsùnsùn ẹ rí i pé ìgbàgbọ́ mi strong ìgbàgbọ́ mi ó múnádóko débi pé mo gbàgbọ́ pé Yorùbá máa dá dúró mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà mo ní nǹkan kan ló máa ṣẹlẹ̀ tó máa jẹ́ kí ìrìn àjò yẹn ó yáwọ́ nǹkan kan láṣẹlẹ̀ lára àwọn tó dẹ̀ máa ṣẹlẹ̀ lẹ́tí rí tó ti ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ẹ wo ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá bàbá tẹ́ ń wò mí ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa tẹ́ wà lánẹ̀ tẹ́ jẹ́ lánẹ̀ fẹ́lò ẹ jọ̀ọ́ ẹ fojú inú wo báwa ṣe gbé ìrìn àjò yìí láyé ara wa lábẹ́ ìṣàkóso Professor Banji Akintoye àti àwọn tí wọ́n ń parọ́ tí wọ́n ń pa ẹ̀rọ fẹ́ hijack ẹ wá compare pẹ̀lú eléyìí táwọn ará Ìgbò ń ṣe àwọn Ìgbò fẹ́ lọ wọ́n fẹ́ gbòmìnira Yorùbá fẹ́ lọ wọ́n fẹ́ gbòmìnira ẹ kọ̀mpíà bá a ṣe jọ ń sọ àwa méjèèjì ẹ kọ̀mpíà ẹ̀ síra ẹ rí i pé ìyàtọ̀ ńlá ó wà ìyẹn làwa ń gbìyànjú láti ṣe ẹ pé kí ní ìṣe ẹ máa bá mi pín Gíwá Fúnmiláyọ̀ God will bless you please help me share this program ẹ pín Mojid Ibrahim you are welcome God will bless you ìbùkún ni fún wọn náà ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá bó jẹ́ yẹn nìkan ṣáà kọ síbẹ̀ ìbùkún ni fún yín ìbùkún ni fún ọ bí wọ́n bá wọlé ìbùkún ni fún ọ bí wọ́n bá jáde ìbùkún ni fún ọmọ inú rẹ ìbùkún ni fún èso ilẹ̀ rẹ <clears throat> ìbùkún ni fún oúnjẹ tó o bá jẹ ìbùkún ni fún ọ̀pá Mósè rẹ àti ọpọ́n ìpò àkàrà rẹ ìbùkún ni fún gbogbo ẹ̀ ó yé yín <laughs> náà àwọn Ìgbò wọ́n fẹ́ lọ Yorùbá fẹ́ lọ but ìdí tó fi jẹ́ wípé gbogbo bá a ṣe ń ṣe tiwa à ń ṣe lọ́nà tó fi jẹ́ pé kò ní sí àwọ́rùkọlù látìgbà tá a ti ń gbé ìgbésẹ̀ yìí a fi ọjọ́ kan carus òfin nàìjíríà rí it has never happened ká fi ọjọ́ kan kárùfin ká lọ ká kàn gbéra ẹ lọ ta ẹ lọ da eh, police station kan ẹ lọ da bẹ̀rù tàbí radio station kan ẹ lọ gbàbẹ̀ tàbí ká dẹ̀ gbéra ká bẹ̀rẹ̀ sí ní báwọn èèyàn jà ká máa ba property jẹ́ we have never in any way embarked on such professor Banji Akintoye kò ever give irú ọ̀dà yẹn rí Sunday Igboho kò ever give irú ọ̀dà yẹn rí that we should go and attack somebody or attack any station or any personnel kò tí ì dánwò rí àwa dẹ ní àwa gan ò ní dánwò torí wọ́n bí wa wọ́n kọ́ wa àwa náà gbẹ̀kọ́ àtúnwàtúnra wa kọ́. tí a bá ń la àwọn nǹkan kọjá lásìkò yìí kò jọ mí lójú ìdí ni wípé èmi fúnra mi ti mọ̀ yìí pé ara àwọn ìpèníjà tá a máa encounter lọ́nà nìyẹn the road to to to freedom is rough àwa mọ̀ ohun tó dára kì í ṣọ̀fẹ́ the Yorùbá nation ta ta wọ́n ti ń flag wa ẹ bá mi pín ẹ má jẹ́ kán rí wa flag ẹ máa láìkí ẹ wọ́n ti sọ wọ́n ní kan bring page wa down don't give them that chance don't give them the opportunity ìdá ẹ lè fi ràn wá lọ́wọ́ tó wọ́n fi lè rí ṣe number one make sure pé ẹ share ẹ sáwọn group ẹ share ẹ number two ẹ máa like ẹ ẹ máa like ẹ ẹ má ẹ má sinmi tẹ bá ti like ẹ tí èèyàn mẹ́wàá bá wọlé ẹ̀yin mẹ́wàá wá rí pé like ẹ because àwọn tó ní platform tán bá ti rí i pé ìwọ̀nba àwọn tó wà ń bẹ̀ ló like ẹ wọn ò ní lè ṣe anything lé lórí bọ̀ tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ bá wà nù program yẹn pẹ̀lú mi tẹ́ ẹ̀ láìkí ẹ̀ wọ́n máa ròyìn pé program yẹn pé kò dáa ni lóòótọ́ so therefore wọ́n máa máa kọ́ tiẹ̀ ọ̀kan yànkì ẹ̀ ọ̀kan má jẹ́ kó ṣiṣẹ́ mọ́ àtọ́ ká má rí péjì yẹn lò mọ́ so ẹ̀yin ni kẹ́ ẹ má gbà fún wọn eh, ṣebí Queen B ó ṣe fídíò jáde tó dìdí sọ ni pé kán kán gbogbo wa pátá kán bring down gbogbo péjì wa he said it bọ gbogbo yín eh, ẹ̀yin tẹ́ bá rí fídíò ń wò ẹ ṣe sùúrù a máa ṣe but let me tell you this ẹ jẹ́ ká bá yín sòtítọ́ ṣe é rí ibi tí ọ̀rọ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ẹ wo ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò wọ́n pààyàn they are killing people àwọn èèyàn wọn àwọn tó ń pe tó ń sọ yìí pé àwọn ń jà fún tó fẹ́ gbà they are killing them in the name of pé àwọn fẹ́ gba òmìnira this is what we will not do in Yoruba land àwa ò ní ṣe irú ẹ̀ àdẹ̀ ní tolerate ẹ̀ lábẹ́ bó ti wù kó rí they are still part of us ìdí nìyẹn tí mo ṣe máa ń sọ fún ẹ̀yin èèyàn gbogbo àwọn tó ń tẹ̀lé ọmọ lúkà lèmi máa ń sọ fún pé never you attack any police officers or army or DSS kì í ṣe tójó àwọn èèyàn wá bújẹ àwọn àwọn warriors wà nílẹ̀ àwọn tó ti dedicate ara wọn tán rẹ́dí àti jà fún ìran Yorùbá wọ́n wà nílẹ̀ àwa la mọ nǹkan jẹ àwọn eléyìí ti sán lórí wọn ti jẹ nǹkan sára ẹ̀mí ara ẹ ti gbòdì tó ń wábi tá ti lo ṣẹ́ ṣùgbọ́n àwa ń sọ fún yín pé àwọn pípù yìí ò kì í ṣe ọ̀tá àti wá àjọ wà nínú ẹ̀ ni àjọ ń kojú wàhálà yìí ni why must we attack anybody tó jẹ́ ọmọ Yorùbá but look at those people tó ń pera wọn láwọn Ìgbò kó kan àwa o àwọn èèyàn wọn ni wọ́n pa wọn wà pọ̀ ọmọ Yorùbá they can't try it wọn ò lè gbìyànjú ẹ̀ èèyàn wọn ni wọ́n pa ìyàtọ̀ tó wà nínú ìtawà gbé dání àti tiwọn nìyẹn reason tí mo ṣe ń gbìyànjú àti sọ fún majority ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ń gbọ̀n jìnnìjìnnìjìnnì tẹ̀lé onítìrí nísìnyí nìyẹn pé onítìrí tẹ́ ẹ̀ ń tẹ̀lé yẹn ó máa kó yín sí wàhálà á kó yín sí yọ́yọ́ tó anẹ́sẹ̀ tó jẹ́ pé ẹ̀yin fúnra yín ẹ̀ wàá dà bí àwọn Ìgbò ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ gbogbo ìgbésẹ̀ tó ń gbé yẹn gbogbo bó ṣe ń pààyàn tó ń ṣe yẹn ẹ máa wòran nígbà bá máa tó bí ọjọ́ bíi méjì mẹ́ta ẹ rí i pé federal government máa give order wọ́n á send àwọn army lọ́bẹ̀ kò wá ní sísinmi àwọn àwọn innocent people àwọn aráàlú tí ò sí kankan àwọn náà wà nílé jáde wọn ò nílé rà wọn ò nílé tà wọn ò nílé jẹ wọn ò nílé mu ó ṣeé ṣe kán lówó dání but they won't have access to buy wọn ò nílé ra kankan a máa di wàhálà adogun torí àwọn sójà tán bá lọ bẹ̀ wọ́n á sọ fún ọ pé ẹ má jáde òótọ́ wọ́n lè ní ìpinnu lọ́kàn yín we are ready to fight it to the last point but let us ask ourselves this question tó bá sọ pé àwọn ready àti fight yẹ àwọn who is who nílẹ̀ Ìgbò are they ready báwa àwa yorùbá ṣe ń kojú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé àwọn who is nílẹ̀ yorùbá tí wọn ò ṣetán lórí ọ̀rọ̀ yorùbá nation bẹ́ẹ̀ náà làwọn náà ń kojú the same thing ìdí táwa ṣe ń fọgbọ́n gbé tiwa tá a ṣe rọra fọgbọ́n tó nìyẹn. What we will do is to keep on telling them a máa ṣí wọn létí we will keep on let them know the importance the reason àtàwọn advantages tó wà nínú tá a bá gba òmìnira wa àwọn nǹkan tá a máa ṣí wọn létí yorùbá ní àgbà ò kọ́gbọ́n àgbà kọ́ a máa ṣí wọn ní etí ni a máa sọ fún wọn kì í ṣe ìjà ibi tó bá ti yẹ ká bínú á bínú sọ̀rọ̀ tó bá tó bá gbé àwọn ìgbésẹ̀ tó máa mú ìbínú dání a lè bínú react yẹn o indicate pé ká sọ pé àfitán bá kú èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹ̀mí ọmọ Yorùbá ó wà important to me than kí n ṣe wàá máa sọ pé àfitọ́ ẹnìyàn bá kú but àwọn ọ̀dàlẹ̀ o àwọn tó bá dalẹ̀ ìran Yorùbá tó bá jẹ́ ikú ló tọ́ sí wọn kọ́lọ́run kó fi ikú kó fi dá wọn lọ́lá kó dẹ̀ kọ́ irú àwa wọ̀nyí kó kọ́ ọwọ́ wa ní agbára tá a lè fi dá sẹ̀ríà fún wọn hmm. kó kọ́ ọwọ́ wa lágbára kó já wa la máa lọ dá sẹ̀ríà fún wọn n dá wa ń bẹ ọlọ́run fún nìyẹn let me see your comment please share this program ó tún ti ń lọlẹ̀ ó tún ti ń lọlẹ̀ ẹ má jẹ́ kó lọlẹ̀ ẹ pín ẹ pín ẹ̀yin tèmi ní YouTube mi ò rọ́wọ́ yín rárá ẹ pín share it never allow point b àtàjàkálẹ̀ àrùn and some other troop wọn yẹn kàn rí kàn triumph lórí page wa ẹ má fún wọn láyè ẹ má gbà fún wọn gbogbo ìpinnu tí wọ́n táwọn ń pinnu ni pé kán ti àwa dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ ibi tí wọ́n ti sọ pé we are terrorists ṣé àmọ́ báwọn IPOB tó ń sọ yìí báyìí wọ́n ti name wọn wọ́n ti tag wọn as terrorists ó ti pẹ́ torí àwọn ìwà tán ń hù torí àwọn ìṣe wọn ló jẹ́ kán pè wọ́n ní terrorists which tí àwa ò ṣe ṣùgbọ́n màmá yín onítìrí sọ pé ibi tóun fẹ́ kí Yorùbá wà gangan nìyẹn kán máa pè wá ní tẹ́rọ́rìsì kán pè wá ní oríṣiríṣi orúkọ tá a jẹ́ ìyẹn ni mò ń sọ categorically now wípé onítìrí ti ní ó ti wọ́n ti plan àwọn machineries káàkiri tán fẹ́ lọ háyà wá nẹ́tíwọ̀kì ò jẹ́ kí n ráyè ṣètò lánàá ibi tí mo sá pamọ́ sí lánàá òtẹ́ẹ̀ tí mo rọra pamọ́ sí mo tún ti kúrò mẹ́ẹ̀ mo tún ti wá sí another place ẹ i pé ibi tí mo wá ń sọ tún ti yàtọ̀ síbi ìtànà mo tún ti kúrò bẹ́ẹ̀ mo ti bọ́ sí another place ọlọ́run àkókò máa pọ́n èèyàn ọmọ yorùbá lé ẹ má fi mí lẹ̀ ó kéré ló ń sọ̀yàn dáhùn owó náà là ń san bí tá a wà yìí á padà sílé kì í ṣe irú onítìrí tàbí ìyá kogi láhalẹ̀ mọ́ mi tí màá ní mo fẹ́ sá nílé kò possible moreover gan ta ni wọ́n mo sọ kankan mo ní tá ní kan sọ nínú ìrìn àjò yorùbá nation ó yẹ kó ní tìrì máa tẹ̀lé mi ni ṣé mo parọ́ ẹ̀yin èèyàn mi ẹ̀yin gbogbo yín lẹ náà kọ́mẹ̀ntì ẹ̀ jáde tó bá yẹ pé mo parọ́ ó yẹ kí onítìrì tò sẹ́yìn mi kò tí ẹ̀ iṣẹ́ ẹ̀yìn mi ló yẹ kó wà She doesn't deserve to be my contemporary in this agitation. Onítìrí ò deserve ẹ̀ torí ó kéré gidi. Ó jìnnà sí mi nínú ìrìn àjò yìí. Àwa jó òun láwa halẹ̀ mọ́ mi táwa lé mi. Ẹni tó ń gbénú mi ó ju onítìrí lọ ó ju gbogbo ayé lọ ẹni tó bá mi rìn ìrìn àjò tó pè mí sí ọ̀nà yìí ó ju gbogbo ayé lọ òun ni mo dẹ̀ ń bẹ̀rù. thank you my brother yusuf adex kamaldeen ẹ ṣe mo dúpẹ́ ẹ bá mi pín ó ń já sísàlẹ̀ ẹ̀yin ẹ̀yin facebook youtube ń gbìyànjú díẹ̀díẹ̀ ẹ̀yin facebook ẹ pín. I will continue to tell you this, my people wípé onítìrí ń tàn yín jẹ ni ẹ jẹ́ kí tí yín ṣí ṣé ẹ mọ̀ pé continuously mo ti sọ wípé mo challenge yín ẹni kó nítìrí fi ìwé hàn yín mi ní kẹ́ ẹ fi hàn Ọmọlúkà kò sí ní táwa jẹ́ lọ́dọ̀ yín good but mo challenge yín ẹni kó fi ìwé hàn yín ẹ wo ìwé òun kẹ́ ẹ wo ẹni tó sàn yẹn ẹ wo ẹni tó sàn yẹn bóyá secretary general of the united nations ló sign letter fún onítìrí pé yorùbá ti dá dúró no ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ pọ̀ ní. <laughs> this is funny wọ́n ti ní àtìwé mu wọn báyìí wọ́n ti wọ́n ti bring page wọ́n ti bring ẹ̀ down ẹ lè bẹ́ẹ̀ bring ẹ̀ down ẹ̀ lè bring àwa down ẹ kàn lè flag mi ẹ ti ní bẹ́ẹ̀ yìí ó ti já sísàlẹ̀ tán gbogbo àwọn tó wà níbi gbogbo wọn ti lọ tán ẹ pín ẹ ṣí ẹ ẹ má fún wọn láàyè ẹ̀yin Facebook ẹ má fún wọn láàyè ẹ má jẹ́ kán tàyàn gbogbo yín pátá lẹ máa lọ lẹ máa lọ sí gbogbo yín lẹ máa lọ sí kò sí nínú yín tẹ máa escape o ẹ jẹ́ ń tètè máa fà yín létí kankan ẹ ní escape ẹ àti tó kéré nínú yín àti tó tóbi nínú yín àti tó sanra àti tó tínrín gbogbo yín tẹ wà involve tẹ pàdé àpòpọ̀ pẹ̀lú dúpẹ́ ọmọ onítìrí gbogbo yín pátá lẹ máa jẹ pánù ìyà gbogbo yín lẹ máa jẹ pírígìdì ẹ ní mú jẹ ẹ ní escape ẹ àfi tí o bá ti ṣe ọlọ́run lórí ìtẹ́ bí ọlọ́run bá ń bẹ lórí ìtẹ́ tí ò dẹ̀ ní yípo padà láéláé tó dẹ̀ rí tí gbogbo yín ìrawọ́lé pé n tó kùnà ni tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin lẹ kọ̀ tẹ́ ẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ kọ̀ tẹ́ ẹ̀ tẹ̀ lótìtọ́ ẹ̀ jẹ ìyàlẹ́ lórí ẹ̀ ní mú jẹ. mo sọ ọ̀rọ̀ kan ní àwọn ìgbà kan sẹ́yìn mo ní jẹ́ kí ìṣe ẹ jẹ́ kí ìwà ẹ jẹ́ kó ran ìrìn àjò Yorùbá nation lọ́wọ́ jẹ́ kó ti ìrìn àjò Yorùbá nation sókè I told you once let everything tó bá fẹ́ ṣe kó máa ran ìrìn àjò Yorùbá nation lọ́wọ́ gbogbo nǹkan tó o bá fẹ́ ṣe tó o bá jẹ́ pé òtítọ́ àtòdodo ló nífẹ̀ẹ́ Yorùbá nation wàá gbé ìgbésẹ̀ tí ò ní fa ìfàsẹ́yìn bá ìrìn àjò yorùbá nation but as far as i'm concerned tó jẹ́ pé olóò fẹ́ràn yorùbá nation ó dẹ̀ mọ̀ pé ìgbésẹ̀ yìí tó o bá gbé ó máa fa ìfàsẹ́yìn bá ìrìn àjò yìí and yet you claim you love yorùbá nation you want yorùbá nation to be independent ó ń tanra ẹ jẹ ni tẹ́nìkan bá ń tàn ẹ́ má tàn àbẹ́là ah, ah, mo máa ń sọ àìmọye àwọn tó ti ṣe àwa tó tẹ̀ wá mọ́lẹ̀ kódà àwọn tó súnmọ́ wa nínú ìrìn àjò yìí dáadáa wọ́n ṣẹ̀ wá wọ́n tẹ̀ wá mọ́lẹ̀ á bẹ̀rẹ̀ á dẹ̀ ronú lọ́bẹ̀ torí pé kí ni ìgbésẹ̀ tí mo bá gbé á kó bá ìrìn àjò Yorùbá nation á fa ìfàsẹ́yìn bá mo sọ fún yín náà ẹ̀yin lẹ sọ di èèyàn burúkú ẹ̀yin lẹ sọ di ẹni tó ń sọ̀rọ̀ tó ń búyàn ẹ̀yin tẹ́ mọ Ọmọlúkà láti bẹ̀rẹ̀ ẹ mọ̀ yìí pé mo máa ń fi mo máa ń fi tinútinú tọkàntọkàn rìnrìn àjò mi ni tí mi ò dẹ̀ dáwọ́ ẹ̀ dúró ṣùgbọ́n ọmọ ọmọ ọmọlúwàbí ni mo fi ń ṣe é mo fọmọ burúkú mo fi ṣẹ́gbẹ́ ṣùgbọ́n báyìí ti jẹ́ kí n lọ mú jáde nínú ọmọ burúkú tí mo ní díẹ̀ ni mo mú jáde ń bẹ̀ omi ò mú gbogbo ẹ̀ jáde mo kàn mú mo kàn rọra mú jáde ń bẹ̀ ni màá dẹ̀ bá yín po pẹ́tẹ́pẹ́tẹ́ mo sọ fún yín náà mi ì ṣe ojo yíyọ gínígíní ọlọ́gìnní kì í ṣe ojo ẹnu ló sá fún un yíyọ gínígíní ọlọ́gìní kì í ṣe ojú o ẹnu ló ń sá fún táwọn abákan ń pìrìtẹ́ǹdì tá à ń ṣe bẹ́ẹ̀ ni pé bóyá ẹ̀rù ń bà wá a kàn ṣe kó má dàbí ipá jọra wa lójú ni torí kò sẹ́ni tó lágbára níwájú ọlọ́run kò sí a mọ̀ pé ìjọba nàìjíríà wà powerful wọn lágbára ṣùgbọ́n ọlọ́run tó ti ń dẹ̀mí wa sí tó ti ń fìṣọ́ ẹ̀ ń ṣọ́ wa láti ọdún ìwá láti bíi twenty twenty tá a ti bẹ̀rẹ̀ ẹ̀ tá a ti wà lẹ́nu ẹ̀ tí ikú kan ò dẹ̀ pa wá tí nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ borí wa kì í ṣagbára wa ló tó bẹ́ẹ̀ mi ìjogun rí kò sí tí mo mọ̀ ju pé kí n ti gbàdúrà sọ́lọ́run kí n ti bẹ ọlọ́run pé kó jọ kó máa ṣe amọ̀nà mi ní gbogbo ìrìn àjò mi and that God ó sì wà níbẹ̀ kò yípo padà ìdẹ́mi fẹ́ kí gbogbo yín mọ̀ dájú ni wípé self determination tá à ń jà fún kọ́kọ́ lọ́mọ yẹn lọ́kàn yẹn pé n tó bófin mọ ni kò ṣẹ̀ṣẹ̀ nínú ẹ̀ kọ́kọ́ mọ̀ yẹn It is legal to demand for self-determination. Òfin tó bá gbogbo àgbáyé mu ni kò sí àgbáyé tí òfin yẹn ò ti wọlé. Ṣùgbọ́n wá kù sọ́nà tó fi ń béèrè fún. O lè béèrè lọ́nà kan kó jẹ́wọ́ ni wàá jẹ̀bi ẹ̀tọ́ ẹni. O lè béèrè lọ́nà bí eléyìí kó jẹ̀bi lórí ẹ̀. Míwàá ẹ̀tọ́ ẹ̀ dẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀nà tó fi béèrè yẹn o ti jẹ̀bi. O dẹ̀ lè béèrè lọ́nà míì kó o má jẹ̀bi that is why jẹ́bi ráwọn orílẹ̀-èdè tó ń request fáwọn fẹ́ dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ọ̀nà tí wọ́n gbà wọ́n ti jẹ̀bi lé lórí dọ́là wọ́n yìí jagun ẹ̀ wọn ò tí ì bọ́ nínú ẹ̀ wọ́n ń bára wọn ok mo máa ń ṣe example fún yín pẹ̀lú orílẹ̀-èdè eh, eh, southern Sudan South Sudan wọ́n ní wọ́n marginalize wọn àwọn náà bínú wọn láwọn fẹ́ kúrò nínú Sudan nígbà tán dẹ̀ jáde nínú Sudan wàhálà bẹ̀rẹ̀ wàhálà bẹ̀rẹ̀ àwọn tán jáde yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní bára wọn jà torí pé kí ni ọ̀nà tán gbà fi request wọn ò ṣe ìpìlẹ̀ wọn dáadáa ìyẹn làwa ń gbìyànjú nínú ìgbésẹ̀ tá à ń gbé pé ìpìlẹ̀ yẹn gbọ́dọ̀ solid so that mistake tí nàìjíríà ṣe tó fi fi ìpìlẹ̀ nàìjíríà lórí irọ́ àwa ò ní ṣerú ẹ̀ òótọ́ ọmọ yorùbá jọ ni gbogbo wa pátápátá ta la fẹ́ dá dúró ṣùgbọ́n gbogbo wa pátápátá la ní different tones àkókó ó yàtọ̀ sí èkìtì èkìtì yàtọ̀ sí ìjẹ̀ṣà ìjẹ̀ṣà yàtọ̀ sí kálẹ̀ kálẹ̀ yàtọ̀ sí ìlàjẹ ìlàjẹ yàtọ̀ sí ọ̀gọ̀ ọ̀gọ̀ yàtọ̀ sí oǹdó oǹdó yàtọ̀ sí ìgbómìnà ìgbómìnà yàtọ̀ sí okun okun yàtọ̀ sí ọ̀yọ́ ọ̀yọ́ yàtọ̀ sí ẹ̀gbá ẹ̀gbá yàtọ̀ sí ìjẹ̀bú ìjẹ̀bú yàtọ̀ sí àwórì àwórì yàtọ̀ sí badagry and so on and so forth ṣùgbọ́n yorùbá jọ ní gbogbo wa nǹkan tí wọ́n fail láti ṣe nínú nàìjíríà kó tó di pé wọ́n fìpínlẹ̀ lélẹ̀ àwa máa ṣe there is going to be concrete agreement pẹ̀lú gbogbo àwọn ẹ̀yà tí mo sọ yẹn pẹ̀lú gbogbo ìdí tá a sọ yìí agreement tó jiná dénú máa wáyé gbogbo wọn ló máa jòkó ló máa wà represented ìjẹ̀bú amúyàn tiẹ̀ wá àkókò amúyàn wá ọ̀wọ̀ amúyàn wá àwọn òǹdó amúyànwá àwọn ìkálẹ̀ àwọn ìlàjẹ àwọn ìjọ àwọn okun àwọn èkìtì iléṣà àyàmíjẹ̀ṣà àwọn ìjẹ̀bú ẹ̀gbá àwọn ọ̀yọ́ àwọn ìgbómìnà gbogbo wọn máa jókòó ní kájọ máa sọ bá a ṣe fẹ́ kó orílẹ̀-èdè wa ríre bá a ṣe fẹ́ kó dìvẹ́lọ́pù rí bá a ṣe fẹ́ gbé ìpínlẹ̀ ìlélẹ̀ nìyẹn á dẹ̀ jẹ́ lórí òtítọ́ àti òdodo ṣùgbọ́n tá a bá fail tá a ṣe gbogbo wọ̀nyẹn sìn tá a bá gba yorùbá nation yẹn gan a máa bára wa jà ni ẹ̀yin tẹ́ ẹ wá lọ́gbọ́n tẹ́ ẹ sì níwọ̀nba ọgbọ́n díẹ̀ tó sì ṣẹ́kù tẹ́ ẹ ń tẹ̀ lóní tìrí tí mo believe pé ọgbọ́n díẹ̀ sì máa wà lórí yín ìwọ̀nba ọgbọ́n tó kù yẹn wá fi rò ó pé tóní tìrí bá tẹ achieve tó rí yorùbá nation yẹn gbà fún yín ṣé peace lè reign pẹ̀lú tó ṣe ask yourself azumi pé tiẹ̀ wá succeed orí yorùbá nation yẹn gbà can peace reign ṣé ààrẹ ọ̀nà kankan gbà fún pé òun ló lórí ààrẹ ọ̀nà kankan fò ṣá gbà fún wípé òun ló ń lead sọmọlúkà gbà fún póun ló ń lead ṣáwọn wọlé sọyìnká gbà fún póun ló ń lead ìyàwó ọmọ ọmọ ọkọ ẹ̀ kọ́lá abíọ́lá ṣá step down kó gbà fún pé onítìrí ló ń lead think now there is going to be a problem tẹ́ ẹ̀ bá ti jẹ́ ká tó lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ wàhálà máa wáyé á di pé ẹgbàá orílẹ̀-èdè yìí ń gan tán wàhálà bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní jà ẹ bẹ̀rẹ̀ sí ní yìnbọn there is cordial relationship pẹ̀lú bàbá Akíntóyè Sunday ọmọ Adéyẹmọ àtolóyè ẹ sorry àti ààrẹ ọ̀nà kakanfò tó bá ti gbọ́ra wọn yé màmá yín lòun ò bẹ́ẹ̀ ní ṣe kò bá ààrẹ ṣe tòró ti ṣu sága lọ́dọ̀ ààrẹ ọ̀nà kakanfò kò bá ìgbòho ṣe ó ti bara ẹ̀jẹ̀ níbẹ̀ kò bá bàbá akíntóyè ṣe ó ti lu bàbá ní jìbìtì kò wá rẹ́ níbọ̀dì bá ṣe nílẹ̀ yorùbá ẹ̀yin náà dẹ̀ gbà bẹ́ẹ̀ tó bá tẹ wá ṣeé ṣe mo bí yín ni pórí yorùbá òun gbà ṣé pèsè máa wà ẹ bira yín náà àbí yorùbá tá a máa gbà tí ò ní sí peace tá a wá máa bẹ̀rẹ̀ civil war tá a bẹ̀rẹ̀ sí ní bárawájà lójú méjèèjì tí gbogbo tí ò ní sí development tí ò ní sí anything ṣé yẹn lẹ́fẹ́. ẹ má dẹ̀ gbàgbé pé kó tó di pé ní tìrì dé gbogbo ìyànjú yìí lájọ ń ṣe pẹ̀lú ìfẹ́ ọmọlúkà gbéra láti àkúrẹ́ agbọ̀nà abẹ́òkúta lọ àwọn tàbẹ́òkúta tẹ́wọ́ gbà mí pé ọmọ ìyá wa dé yorùbá nation mo rántí ọjọ́ tí mo gbéra tí mo lọ sí Kwara àárín àwọn ìlú ní Kwara bẹ̀rẹ̀ sí ní rìn láti lọ́rin awọ ṣe papó ló ń jàbí papẹ́ a kúrò níbẹ̀ awọ bọ́dẹ ṣáàdù eh, ṣàwó awọ ṣàwó awọ eh, kí lorúkọ ìlú tí bàbá yìí ti gúnyán fún wa tí kábíyèsí wọn gúnyán fún wa jẹ awọ ìlú yẹn àpàdó good àpàdó <laughs> àwọ àpàdó àkúrò lápàdó àgbọ̀nà jẹ́bà lọ àárín gbogbo ìlú yẹn títí tó fi dọ́dọ̀ kábíyèsí ọba jẹ́bà nígbà tá à ń bọ̀ àwa tún bẹ̀rẹ̀ àyàsọ́fà àkúrò lọ́fà àyà sí eh, ẹ̀rín ilé ẹ̀rín ilé yẹn ni gbogbo àwọn ọ̀dọ́ ìlú àwọn àgbàlagbà náà ti dúró dè wá reception tán fún wa ẹ lọ wo fídíò ó wà lórí afẹ́fẹ́ náà nígbà tí mo lọ ta díẹ̀ rin ilé níṣẹ́ náà ṣe bí eléyìí tán wẹ́kọ̀ bù ọ́ ti jòkó rẹ́rẹ́rẹ́ tán ti dúró dè wá inú wọn dùn torí wọ́n gbọ́ Yorùbá tí mo sọ èmi náà dẹ̀ gbédè tí wọ́n sọ wọ́n wẹ́kọ̀ bù wa wọ́n wọ́ wa wá inú wa dùn gbogbo wa jọ yọ̀ síra wa lọ́rùn abára wa sọ̀rọ̀ torí pé kí ni ọmọ Yorùbá jọ ni wá inú kan ọkàn kan la fi ń ṣe ṣùgbọ́n ìyá yín dé ẹ má bínú nẹ́tíwọ̀kì ni o. so onítìrí dé ó ní gbogbo ẹ̀ pápátá ó ní ó ní ìṣe fake ó bẹ́gilé gbogbo ẹ̀ a sí ní bára wa jà kò sígbà tí mo bá ti ro ìfẹ́ tá a fi bẹ̀rẹ̀ ìrìn àjò yorùbá nation yìí tóbìnrin dẹ̀dẹ̀ tó dẹ̀ dojú gbogbo ẹ̀rú kò sígbà tí n bá rò ó tí ìṣẹ̀dá mi ò kì í gégùn fún ọmọbìnrin yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin ọmọ yorùbá anytime tí bá ti ronú lọ́bẹ̀ ìṣẹ̀dá mi máa ń gégùn fún ni torí mo mọ ipa tí mo ti sà mo mọ ìrìn tí mo ti rìn mo mọ ipa tí mo ti kó nínú ìrìn àjò yìí tínú mi dẹ̀ ń dùn kò sí gbogbo stéètì tó wà nílẹ̀ yorùbá tọmọ olúkà ò ti dé mí nídìí àti sọ fún yín gbogbo yín lẹ mọ̀ tá à ń tọ̀ tá à ń gbé ìrìn àjò yorùbá majority àwọn tó kóra wọn jọ lẹ́ni tán support onítìríhun gbogbo wa láríra wa bí ọmọ ìyá ìyá kan wà ní Dublin ìyá ayọ̀ Brown ó dárúkọ ẹ̀ for the first time nínú programu mi ìyá yìí ti máa ń bá ìyàwó mi sùn tí mo wà lórí ìyàwó mi á gbé fóònù á pè mí máa gbé fóònù máa dìde lórí ìyàwó mi máa dá lóhùn torí ìfẹ́ tí mo ní sí àti ìfẹ́ tóun náà tí mo gbàgbọ́ pé ó ní sí mi á pè ọmọlúkà bá mi ṣe eléyìí lóru máa dìde máa ṣe bá mi rìn báyìí máa dìde máa dẹ̀ gbọ́ sí lẹ́nu ẹ wá rí gbogbo ẹ wá dojúdé ẹ ronú kẹ ro pé ṣé Can we achieve anything with this? Ká máa bára wa jà, ká máa bínú síra wa, ṣá lè achieve nǹkan kan pẹ̀lú ẹ̀. Ẹ̀rọ ǹdẹ́ ń rò láyé yín ni pé màmá yín onítìrí ló lè gba Yorùbá nation fún yín. Ṣé bó ṣojú wa? Ìbẹ́ wọ́n sọ fún yín pé ẹ ti gbà ẹ ti declare November twenty. It's almost it's getting to a year now. In the next four or five months, a pé ọdún kan tẹ́ ti declare Yorùbá nation àtẹ̀yìn àti declaration yẹn àti ìmọ̀ kúkú àti ẹ̀gbúrò yẹn declaration gan tẹ̀lé ẹ̀ ṣe tí ò sí anybody to imagine wọn bàbá adéwé akíntóyè bàbá yẹn ó ó ó enlist yorùbá sínú UNPO lásán gbogbo àgbáyé ló mọ̀ gbogbo àgbáyé ló mọ̀ ipe àwọn ẹ̀yà kan wọ inú UNPO tán làwọn fẹ́ dá dúró tán pè lẹ́yà yorùbá ẹ̀yin lẹ́ẹ̀ declare orílẹ̀-èdè nobody knows ẹ lọ sórí àpáta ẹ̀hún ọmọ yorùbá pay this program kò ní bàjẹ́ fún ẹ láéláé má fún wọn láàyè don't give them the opportunity to to bring that page down wọ́n bá fẹ́ gbìyànjú ẹ ẹ máa like ẹ máa like ẹ máa share ẹ máa like ẹ máa share kójú tì wọ́n ẹ wá ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ sì mòye tẹ́ ẹ jí amòye lára àwọn tẹ́ ẹ sì believe ṣẹ́rí tí n bá sọ eléyìí ó yé mi mo ní bàbá mo ní bàbá kan mo sọ̀rọ̀ ẹ̀ fún yín àbúrò ìyá mi ló jẹ́ ó dẹ̀ jẹ́ tó jẹ́ ìlú mọ̀ọ́ká ṣe popular man àjọ ń gbé lákùrẹ́ ni àjọ ń gbé lákùrẹ́ ni ngbà tó rí fídíò mi ń wò inú ẹ̀ dùn pé ah so èmi náà lọ́mọ tó bá wọn ń jàjà Yorùbá ó dẹ̀ jẹ́ tó fẹ́ràn ìjà òmìnira ṣe freedom fighter nígbà tí onítìrì dé àbúrò ìyá mi mo di ọ̀tá ẹ̀ nítorí onítìrì kò tiẹ̀ fẹ́ rí mi kí n kọjá nítòsí òun lọ́wọ́lọ́wọ́ báyìí mo wá dàbí ọ̀tá ẹ̀ ẹnìkan béèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan ó ní ṣé ká sọ pé oògùn lónítìrì fi mú gbogbo everybody ni ó dá let us ask you the question ṣoògùn ló ní tìrì fi mú yín ni kí ló dé tó kó sórí yín tẹ̀kàn tí ẹ ronú wá sẹ́yìn pé kì í ṣe bọ́n ṣe ń gborílẹ̀ èdè rèé lóòótọ́ as learned as you are olóòkàwé o lè lo initiative ẹ o lè lo instinct ẹ kó o fi rò láròjinlẹ̀ pé ṣé wọ́n ń gba orílẹ̀ èdè bí eléyìí ni onítìrí wa ń dá gbogbo ọgbọ́n òun wọ́n ti rí pò kété ti bóòrù mọ́ wọn lọ́wọ́ wọn ò mọ tán lè ṣe mọ́ náà ẹ jẹ́ wọn á sọ ọgbọ́n tí wọ́n wá ń dá fún yín ṣé ẹ rí i pé wọ́n ń gbowó kan owó yẹn wọ́n ló ti lé ní one million dollar tipẹ́tipẹ́ wọ́n ti rí one million dollar wọ́n ti rí i pé kì í ṣe náírà o torí àwọn kan san náírà àwọn tó san dọ́là èyí tó jẹ́ dọ́là tó jẹ́ dọ́là wọn ló ti pé ẹbí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àsọ bẹ́ẹ̀ fún yín ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà gba tiẹ̀ nínú owó òun àwọn tóun gbà tí ò rẹ̀ míìtì tó ti bẹ́ẹ̀ jẹ tó fi kọ́ òtẹ́ẹ̀lì ibẹ̀ lọ́mọ lúkà ti rẹ̀ ti ilé kiri o eh, United Kingdom ẹ̀ ló jòkó sí o tó ti ń gbádùn láìfọ ẹ̀ tó ń yọ̀tọ̀ mi nígbà táwa ìforí ń jágbó tá a forí ń jájù ọlọ́run ló máa san wá lẹ́san o mi ì béèrè ẹ̀san lọ́dọ̀ ẹ̀ tàbí lọ́dọ̀ ẹnikẹ́ni that money tán sapá àwọn fẹ́ rèsì mílíọ̀nù kan yẹn ó ti pọ̀ tún ti lé now wọ́n wá plan àwọn nǹkan kan pé kí ni ká ṣe wọ́n ṣe débi pé níbi tó ní tìrí ṣe dé ó tún sọ pé káwọn kan wá máa yá àwọn ní owó wọ́n ní ìyá kan kọ́kọ́ jáde ìyá yẹn yá wọn ní ten thousand dollar lẹ́yìn tí ìyá yẹn yá wọn ní ten thousand dollar tán wọ́n tún pé ìyá yẹn tún ní òun sì ní five thousand dollar kan tóun lè yá wọn ó tún yá wọn láti another five thousand dollar yíyá ni o lẹ́yìn tí ìyá yẹn ti contribute tó fẹ́ fún wọn ó dàbí pé bí two thousand dollar náà ló fún wọn wọ́n ṣẹ̀ wá pé pé kó yá wọn ìyá yẹn yá wọn lówó yẹn bàbá kan náà wà ọmọ bàbá yẹn méjì ó yá wọn ó fún ó yá wọn ní two thousand five hundred each méjì nínú àwọn ọmọ ẹ̀ ó fi two two five sílẹ̀ that is five thousand dollars from same family ìkan nínú wọn fi one thousand dollars sílẹ̀ that is six thousand dollars then bàbá fún ara ẹ̀ tó bí àwọn ọmọ yẹn bàbá wá fún wọn ní one million naira one million naira imagine ẹ béèrè kí iná fẹ́ fowó òun ṣe owó yẹn ti pé that money ó ti pé wọ́n ti arrange ẹ̀ tó ti pé tí ò sí wọ́n ní wọ́n ní tí ò sí takotako but àwọn wá ń wọ̀nà bọ́n ṣe máa jẹ owó lájẹmọ́lẹ̀ ìyẹn ló mú wọn gbé ìgbésẹ̀ tán gbé recently báyìí tán fi sọ wípé àwọn fẹ́ gbé adelé wọlé kò sádelé o adintan plan ni pé wọ́n fẹ́ da gbogbo ẹ̀rú contact everybody kó má sẹ́ni tá jáde fún Yorùbá nation mọ́ already àwọn ti fúnra ara wọn ti create wọn ti create ìrẹ̀wẹ̀sì sọ́kàn àwọn èèyàn débi wípé kò sẹ́ni tó tiẹ̀ wá fẹ́ jáde mọ́ fún Yorùbá nation everybody is fed up everybody is tired Yorùbá nation tá à ń gbé tá à ń rìn tá à fọn fèrè fúrúrú ká tó fọn tán èrò á ti yadé bíbà everywhere àti kún but lẹ́ni ńkọ́ wọ́n ti fi sún everybody tí bá ṣe wípé ọlọ́run ló fi sí irú àwa ìlọ́kàn ni àwa gan àti ṣàkólọ́ màá ti máa lo platform mi màá ti máa fi ṣe nǹkan míì màá ti máa fi sọ̀rọ̀ òṣèlú màá ti máa fi ṣe public gathering public hearing yes ṣùgbọ́n torí pé ọlọ́run tó pè wá ló fi sí wa lọ́kàn a dẹ̀ ti pinnu wípé àní bojú ẹ̀yìn òun ló sì jẹ́ káwa dúró ìbá má ṣe bẹ́ẹ̀ ni àá wọ́n ti bá wa débi tó ti yẹ káwa gan sọ pé àṣemọ́ now wọ́n ti wá lọ sáwọn kọ́ńtìrì kankan wọ́n fẹ́ lọ háyà àwọn èèyàn wá wọ́n máa fún wọn ní wọ́n á tips wọn wọ́n á fún wọn lówó wọ́n á gba ibi kíní fún wọn wọ́n á fún wọn lówó tó máa fi ra gbogbo tán máa lò tán bá wá dé bí wọ́n bẹ̀ sí ní dá wàhálà alẹ̀ lórúkọ Yorùbá nation kẹ́ ẹ̀ tó ṣẹ́jú kí ló máa ṣẹlẹ̀ wọ́n á tag Yorùbá nation as a terrorist group bọ́n ṣe tag àwọn ọmọ Ìgbò nǹkan tó jẹ́ pé tó fi jẹ́ kí kéèsì Kánú tó fi yàtọ̀ sí ti Ìgbòho nìyẹn tẹ́rọ́rìstì náà pè Kánú torí wọ́n ti pè gúrùpù ẹ̀ wọ́n ti pè ní terrorist group tẹ́lẹ̀ káàkiri every àgbáyé ìwọ̀nba àwọn orílẹ̀-èdè tó gbàgbọ́ wípé ìjà òmìnira ló ń jà wọn ò pọ̀ bóyá náà ju orílẹ̀-èdè méjì àbí mẹ́ta lọ tó gbàgbọ́ wípé tó ń jà fún ìjà òmìnira ni but yorùbá nation agitation wọn ò tí ì tági wa as terrorists ṣó wá yẹ ká wá ṣe nǹkan tó fi máa tági wa ní terrorists tá à ní lè rìn mọ́ tá à ní lè gbégbèsè kankan mọ́ tí ò tí ò ní sí freedom fún kankan nù wa ẹ já ronú láròjinlẹ̀ ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ pariwo tẹ́ ẹ tẹ̀lé onítìrí onítìrí ọ̀rẹ́dì àti bẹ́nibọ́dì ṣe nílẹ̀ yorùbá ó lóun nìkan fẹ́ ṣe é no ẹ jòkó ẹ rò dáadáa a fẹ́ gborílẹ̀ èdè ṣé ìjìnlẹ̀ Marcus ló fẹ́ gbà fún yín ṣé black goat onírùngbọ̀n ewúrẹ́ ṣóun ni ó fẹ́ gbà fún yín àtònítìrí àbí coins b eléyín ajá tó jẹ́ pé eyín tán kó sí lẹ́nu eyín ajá ni gbogbo eyín ẹ̀ ti wọ́ drug addict ṣé irú ẹ̀ yẹn tàbájàkálẹ̀ àrùn tó ti tó ti tó ti tó kúrò nílé ọkọ mẹ́ta kó tó kó tó ṣẹ̀ débi tó dín in ṣé irú ẹ̀ yẹn àwọn wọ̀nyẹn tí wọn ò máa há àwọn wọ̀nyẹn lẹ́yìn bìlífù pé ó fẹ́ gba Yorùbá nation fún yín àti wípé bí wọ́n tiẹ̀ ṣe wá rin ìrìn òun tó ṣe sọ fún yín pé ọ̀nà tó fi ń gba orílẹ̀-èdè ní ẹ̀yin náà dẹ̀ gbàgbọ́ mo believe pa ọmọ Yorùbá ò gbàgbọ́ mọ́ do you know the funniest part of this? ni pé majority àwọn tí wọ́n ń lò wọ́n ò sí Nàìjíríà torí àwọn ọmọ Nàìjíríà not just ọmọ Nàìjíríà ọmọ Yorùbá ọpọlọ wọn pé ṣe rí àwọn tó ń tẹ̀lé wọn lénìí tán láwọn bìlíìfù pé ní tìrí ni ṣe rí àwọn wọ̀nyẹn ọpọlọ wọn ti kúrò ó ti há sí nàìjíríà kan tó lọ so in tó há sí wọn lórí lọ́wọ́lọ́wọ́ báyìí snow ló wà lórí wọn hmm, kò sọpọlọ ń bẹ̀ mọ́ afẹ́fẹ́ dìndìnrín dínrógbó àwọn òyìnbó tó mú wọn fẹ́ ajá tán ṣègbéyàwó pẹ̀lú ajá ó ti fẹ́ sí wọn lórí òun ni ò jẹ́ káwọn understand wípé this is not the right way láti gba orílẹ̀-èdè tó bá ṣe wípé ọpọlọ wọn ò há sí nàìjíríà ni ẹ̀ẹ́ni ẹ̀ẹ́ni dúró kódìtì dídẹ̀ máa tàn yín pẹ̀lú ẹ̀tàn ńlá bíi ilé ẹ bá mi pín kínní ẹ bá mi ṣí ẹ kọ kọ́mẹ́ǹtì kódẹ̀ máa tàn yín wípé orílẹ̀-èdè yìí kínní kan ẹ jẹ́ ronú yín láàrọ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ contact Ọmọlúkà máa fún yín ní nọ́mbà mo lè má rí tẹ o ẹ má bínú ẹ mọ̀ pé kì í ṣe inú ilé la wà zero seven zero four six zero nine two four eight four o lè pè máa gbé zero seven zero four six zero nine two four eight four nọ́mbà òun nìyẹn ẹ̀yin tẹ́ bá fà sẹ́lẹ̀ bá mi táìpù ẹ̀ jáde màá pín ní ẹ̀ ọmọ yorùbá àwa ń rìn ìrìn kó lè rọrùn so that by the time tá a bá gain ní total independence nílẹ̀ yorùbá tá a gain total independence yẹn within period of five years kí yorùbá lè bọ́ sí ipò ẹ̀tọ́ ẹ̀ lóòótọ́ àtòdodo tẹ́ ẹ̀ bá mọ rightful place wa wàá mọ̀ ọmọ oòdùà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ bọ́ sípò ẹ̀tọ́ rẹ lórí yẹn sọ ó mọ̀ pé àsí nípò ẹ̀tọ́ wa kì í ṣe ibi tó yẹ kí Yorùbá wà rèé ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ pátápátá òun ló ṣe ń tẹ̀mọ́ ẹ létí pé bọ́ sípò ẹ̀tọ́ rẹ that is to tell you pé ó mọ̀ pé kì í ṣe ipò ẹ̀tọ́ ẹ ló wà Yorùbá a sì ń pò ẹ̀tọ́ wa in tó lè ràn wá lọ́wọ́ ni wípé tá a bá jọ fi ìmọ̀ wa ṣọ̀kan tá a bá gborílẹ̀ èdè wa tán tí ò sí internal crisis tí ò sí ìjà abẹ́lé láàrin ọdún márùn-ún bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú yín South Africa máa máa lé wa ni mo lè fi gbogbo nǹkan tí mo ní mo lè fi búra ẹ̀. five years if there is proper planning tá a bá and àwọn tó dẹ̀ máa carry out gbogbo plan wọ́n wà lẹ́ wọ́n kúnlẹ̀ rẹpẹtẹ wọ́n àwọn tó ka ìwé tí ọpọlọ wọn pé tó ń hó bí ọṣẹ wá wá wọ́n wà lẹ̀ àyè ni ò sí fún wọn láti lò ó tá a bá wá ní plan tó dáa foundation tó dáa good and proper planning táwa gba orílẹ̀-èdè wa lé lórí láàárín ọdún márùn-ún ọdún tá a bá gba orílẹ̀-èdè yẹn àṣẹ nídà àti ṣe máa pa bálábálá kiri àṣẹ máa sá gidigidigidi àmọ́ bí ta fẹ́ yà sí ọ̀rẹ́dì àti mọ tá a fẹ́ ṣe immediately tá a bá ti ń gba orílẹ̀-èdè orí eléyìí developmental project bẹ̀rẹ̀ nìyẹn àwọn èèyàn àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní trooping all across the world àwọn ọmọ yorùbá tó wà ní canada tán lówó tán ti dá iléeṣẹ́ ńláńlá síbẹ̀ wọ́n á kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní move down straight to yorùbá land wọ́n bẹ̀rẹ̀ sí ní acquire ilẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní create company lóríṣiríṣi wọ́n máa dá iléeṣẹ́ sílẹ̀ ibẹ̀ làwọn kan wà tó jẹ́ pé orí wọn hó wọ́n mọ they are good in engineering wọ́n mọ bó ṣe lè gbé ìgbésẹ̀ tó jẹ́ pé láàárín oṣù mẹ́fà iná máa kárí gbogbo ilẹ̀ yorùbá kò ní sí pé iná ń ṣẹ́jú wọ́n wà nílẹ̀ wọ́n wà ńlẹ̀ abẹ́ ẹ̀gbọ́n mi ni ibẹ̀ làwọn kan ti máa máa rush all across pé jẹ́ kí n tètè lọ get ilẹ̀ kí n lọ kémi náà lọ dá ilé iṣẹ́ tèmi before kẹ́ tó ṣẹ́jú hmm. Yorùbá àti fò sókè economy yẹn ti ń lọ ó ti ń boom brrrr láàrin ọdún márùn-ún you don't be surprised tó o bá rí tán list orúkọ Yorùbá as the top economy in the whole Africa. this is what we have to do in tó yẹ ká ṣe rèé kì í ṣe pé kẹ́nìkan dúró síbi kan kó máa tàn wá kó máa gà wá kó máa sọ pé òun gborílẹ̀-èdè èèyàn kan ò kì í ṣèlú èèyàn kan ì dá sí i. I was discussing this issue with someone ẹni yẹn láti máa sọ fún mi nítorí pé ó jẹ́ obìnrin la ṣe gbógun tì í oh my goodness mo fi ọlọ́run búra fún yín mi mi mi gbógun tó ní tìrí o torí bóyá ó jóbìnrin o kódà mi ò tiẹ̀ gbógun ti ọ̀pọ̀ pé jóbìnrin ìbá àjọkùnrin ìbá àjọkùnrin ìyìn gbógun tó ní tìrí ìtẹ̀mí sọ ni pé kò lè ba iṣẹ́ tá a ṣe kò lè bàjẹ́ nọmba wá nìyẹn nọmba tù mi ò ní interest sí kò deserve láti jẹ́ aṣíwájú fún mi èmi ló yẹ kó jẹ́ aṣíwájú fún kí ló ní kí ló ní ìwé wo ló kà tọmọlúkà náà ò kà at worst bóyá ó gba dìgírì ó gba mẹdẹsikórè um, tàbí kílẹ̀ ń pè ó ní mástà èmi ò dẹ̀ tí ì ní ó kàwé mo kà níwọ̀nba owó ló ní tèmi ò ní ni bí mi kàn tiẹ̀ dẹ̀ lówó mo ní iyì ẹni bá dẹ̀ ń wówó lọ tó pàdé iyì lọ́nà kí ló tún wá ó yẹ kó padà náà nìyí ọmọ yorùbá ẹ ronú yín kẹrù gbogbo ohun tí mò ń sọ i don't hate anything nítorí pé ojóbìnrin as a matter of fact tó bá jẹ́ wípé òtítọ́ ló dúró lé lórí táwa dẹ̀ rí pé òtítọ́ lélẹ́yìí àwa support yẹ àwa back ẹ up ṣé bí yorùbá world media ṣòbóbìnrin ló ń lead wọn bẹ́ẹ̀ àti sọpá àfẹ́ àti sọpá àfẹ́ yọ̀ọ́ dànù ṣebí mo ní ìyá nígbà ìwà láyé ìyá mi headmistress school ni ìyá mi ò ṣe sọ mi àwọn tó àkàìmọye àwọn tó jọkùnrin tán jẹ́ tíṣà under my mother wọn ò ṣe sọ pé àwọn ò fẹ́ ìyá mi pé kó ṣe lórí fáwọn so mi ì lè kórìíra obìnrin mo fẹ́ràn obìnrin ṣùgbọ́n onítìrí ò dísàbù ẹ̀ ó ti tan èèyàn ọmọ yorùbá ó ti ó ti fi yín wọgbó ah! ó mà ti tàn yín o kò tí ì wá pẹ́ jù kó ní tìrí tó àchíìfù èèmù ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ dìde ìrànlọ́wọ́ fún wa àwa ní ìgbésẹ̀ gan táwa gan fẹ́ gbé mi ní sọ àwa gan ní ìgbésẹ̀ tá a fẹ́ gbé most especially àwa tá a wà nílé a ní ìgbésẹ̀ tá a fẹ́ gbé well mo bẹ̀ yín ni o ẹ ran Ọmọlúkà lọ́wọ́ o ẹ má wò mí níran kíní mo nílò ẹ ẹ jọ ẹ help me hmm. ẹ help me gbogbo ẹ̀yin tẹ́ ń búyàn ẹ bú mi ẹ sọ pé mò ń tọrọ ó ṣàṣàn ju kékeré mo lù yín ní jìbìtì ó sàn pé kẹ́ mo gbá yín ó sàn pé kẹ́ ẹ pé mo jalè ẹni jalè ló bọmọ jẹ́ o mo mọ̀ ẹ́ pé kò ní burú títí kárí nínú yín tí ò ní lè dìde ìrànlọ́wọ́ tó bá wọ̀ fún nìtẹ́ lọ́rùn tó tẹ́ yín lọ́rùn láti tẹ́ mọ rírì tèmi ṣe mo bẹ̀ yín ni ẹ help me financially I am down ẹ help ọlọ́run ò dẹ̀ ní tìwájú oúnjẹ ọ̀tá wa irú àwọn tó ń pè wá látọ̀dọ̀ onítìrí ẹ̀ẹ́n máa bọ̀ wá máa ṣe onítìrí mo sọ ẹnìkan pé ó ní kí wá máa ṣe onítìrí kí n má ṣakíntóyè mọ́ ewo tún ni tonítìrí kí n máa ṣe onítìrí kí n má ṣakíntóyè mi ì ṣe onítìrí mi dẹ̀ ṣakíntóyè yorùbá nation lèmi ṣe ẹ tó bá bẹ̀rẹ̀ sí ní support onítìrí máa kọ́kọ́ deposit one million sákàntì ẹ kò tiẹ̀ kọ́kọ́ máa rí yẹn náà kí n tó mọ nǹkan tí máa ṣe fún ẹ oúnjẹ ọ̀tá nìyẹn tí n bá wà guilty tí mo tí mo wà over ambitious or whatever i don't know how to put it mo lè mo lè agree fún máa lọ gba one million ṣé owó ò ní tán àwọn mi àpò ọmọlúwàbí mi ò ní gbà á ọlọ́run kò ní tì mí ju oúnjẹ ọ̀tá mi ntúbá bó jẹ́ ten thousand lè mí ẹ̀ gbé tó fún mi mo máa appreciate ẹ̀ ntẹ̀ bá fún mi ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ sì fún mi kò síjà. Si ní ìṣiṣẹ́ owó sàpò yín o àti wá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pápátá kò ní ju báyìí lọ àwọn information kan wà tí a tún máa fún yín lágbára ọlọ́run ẹ máa gbúrò wà láìpẹ́ ẹ fọkàn balẹ̀ ọlọ́run á ti gbogbo yín lẹ́yìn á túbọ̀ máa bá mi gbé yín lọ́wọ́ sókè ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ bóyá ẹ fẹ́ ràn mí lọ́wọ́ any way if you need my account you can contact me on my phone number i will send the account to you bó dẹ̀ jẹ́ send wave ni ẹ̀yin tẹ́ bá wà ní diaspora ìwọ̀nba ẹ̀yin tẹ́ ẹ ṣe gbàgbọ́ nínú ìrìn àjò yìí tẹ gbàgbọ́ nú ọmọ Adéyẹmọ tẹ gbàgbọ́ nú pọfẹsọ Bánjí Akíntóyè pé òun ni aṣíwájú wa nínú ìrìn àjò Yorùbá nation yìí tẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ lè fi ṣe send with ẹ lè send ẹ direct á lọ káṣẹ ẹ báǹkì tó bẹ bá ṣe fẹ́ ni á dúpẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń dìde náà wípé Ọlọ́run àtúbọ̀ máa gbọ́wọ́ yín sókè ojú òní tì yín ọlọ́run ò ní jẹ́ kí ẹ mọ ibi tẹ́ ẹ ti ń mu kódà bẹ́ẹ̀ bá mọ bẹ̀ kò ní tán bẹ̀ ni so mo appreciate gbogbo yín mo dúpẹ́ kò ní ju báyìí lọ o rí i dájú pé o pín ètò yìí ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ní YouTube ẹ̀ rí pé ẹ pín ẹ pín tó share it if you want to help my page torí Queen B ó ti sọ pé báyìí lẹ ṣe máa ṣe tẹ́ fi máa gbé péjì wa wálẹ̀ ẹ̀ ó wá kù sọ̀wọ́ gbogbo yín o mo dúpẹ́ Ọmọlúkà ni mo ń jẹ́ o rèpo òpin má gbàgbé o ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá kọ́ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́kọ́ kọ́ ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá mi ti nà mí ní lọ tó bá ti kọ́ kọ́ tiẹ̀ nọ́mbà mi zero seven zero four six zero nine two four eight four once again zero seven zero four six zero nine two four eighty four whatsapp ẹ whatsapp preferably whatsapp tẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ mẹsàgì mi níbẹ̀ màá respond bó jẹ́ tẹ bá pè tí mi tètè gbé ẹ mẹsàgì màá pè yín padà ẹ ṣé mo dúpẹ́ o thank you.